لما لمبابك إرى رياض الصالحين للإمام الشرف النووي رحمه الله نبتي أول وزيرنا متمكن هنا لباب الرجاء نعم بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب الرجاء قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال تعالى وهل نجازي إلا الكفور وقال تعالى إذا إنا قد أوحي إنا قد أوحي إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى وقال تعالى ورحمتي وسعت كل شيء وعن عبادة وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه وأن الجنة حق والنار حق خلق الله الجنة على ما كان من العمل متفق عليه وفي رواية المسلم من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار وعن أبي ذر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل من جاء بالحسنة فله عشر أمثالها أو أزيد ومن جاء بسيئة فجزاء سيئة سيئة مثلها أو أضفر ومن تقرب مني شبرا تقربت منه ذراعا ومن تقرب من ومن تقرب مني ذراعا تقربت منه باعا ومن أتاني يمشي آتيته أوله ومن لقي ومن لقيني بقراب الأرض خطيئة لا يشرك بي شيئا لقيته بمثلها مغفرة رواه مسلم ẹ̀dá ọpẹ́ fún ọlọ́run ọba nínú báàbù tí a fẹ́ kà lónìí ẹni tí ọba ń bá mi bọ̀ wá láti àbí tí ń bá dárúsẹ̀ bọ̀ wá láti ìjẹ̀jọ́ a lè pe báàbù khawf ìyẹn ni pé ìbẹ̀rù ìyá ọlọ́run ọba òun náà ni à ń sọ tá a parí nípa àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú al khawf ìbẹ̀rù bí ẹ ṣe gbọ́dọ̀ bẹ̀rù ìyá Ọlọ́run ọba bí ẹ ṣe gbọ́dọ̀ bẹ̀rù ìyá ló ṣàárè ìyá ọjọ́ gbẹlẹ òkèyàmà ìyá ló ná yẹn ni pé ara àwọn ọ̀nà tí mùsùlùmí tí máa ń gbà fi ń sin Ọlọ́run náà ni khawf kí ọba bẹ̀rù ìyá Ọlọ́run ọba tó bá kan náà èyí tí alimami náà yọ rahimahullah ẹ̀kọ́ tó tún fẹ́ kọ́ wa lónìí òun náà ni àrọ̀jà ìran kan yẹn ni pé ìfi ẹ̀mí sí ìkẹ́ ọlọ́run ọba kéèyàn máa ja ọkàn níbi ìkẹ́ ọlọ́run kó ṣe lè kọ́ ma ẹni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tí a ní á ẹni yìí ọgbọ́ ẹ̀sìn yìí tí ń bẹ̀rù ọlọ́run bá ti ń wà nínú ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìran kan ìkẹ́ ọlọ́run ó tún gbọ́dọ̀ máa wà nínú ẹ̀mí àpapọ̀ yóò gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan kọ́ yọ kalẹ̀ nínú méjèèjì láláì ní máa sí nínú ẹ̀mí àpapọ̀ náà ni máa ń náwó àbí fi fi báàbò báàbò rọ̀jà ọlọ́run bá tọ́lá rẹ̀ lọ́sọ báyìí pé qul ya ibadiya alladhina asrafu ala anfusihim la taqnatu min rahmatillahi. إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل واني والنبي ṣàlàyé fún wa ipe ya ìbáàdì alladhina asrafu ala anfusihim ipe ẹ̀yin èèyàn ẹ̀yin ẹrú ẹ̀dá ọmọ ẹ̀dá mẹ́nìyàn tó ṣe pé ẹ ti lo ìṣẹ̀mí ayé yín ní ọ̀nà tọ́lọ́run ọ̀fẹ́ ọlọ́run bá lè wà nábì pé wọn jẹ́ kó yé wọn ipe la taqnatu min rahmatillah yòókì ń jákàn ẹ má jákàn níbi ìkẹ́ ọlọ́run kí ọmọ wo pé ah bí ta ti lo ayé yìí dé báyìí àbí bí táwa ti ṣe lọ́hùn dé báyìí ọlọ́run ò lè ṣàforíjì fún wa máa àbí bí tá a ti bá délé yìí kò sí ìkẹ́ ọlọ́run ò lè wá mọ́ lọ́nà ni wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ níbí ènìyàn kẹ́kọ̀ọ́ ipe àwọn ọ̀rọ̀ míì tẹ́lẹ̀ mi máa ń sọ tí wọ́n ní irú bí nàìjíríà yìí lè dá a mọ́ hmm. ẹni rúyìn náà ẹni takọ́nù ti rahmatillah èèyàn ń jákàn níbi ìkẹ́ ọlọ́run ọba nù ọlọ́run ní lérí ara rẹ bóyá ẹ̀ṣẹ̀ kan ló ṣẹ̀ máa wò pé ọlọ́run ò lè forí jì mí mọ́ àdúgbò jẹjẹ pé nǹkan kankan ní ń ṣẹlẹ̀ tí ń jẹ́ ìnira mọ́jà kan pé ọlọ́run ọba kò lè ká ìnira yìí kú àbí àìsàn kan àkèlè yìí ò lè kò lè wòsàn la taqnatu min rahmatillahi inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run ní èmi ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ yányán mo lè ṣàforíjì rẹ̀ fún yàn innahu huwal ghafurur rahim èmi lọ́ba aláforíjì èmi lọ́ba oníkẹ́ tó ayé ayé ń jẹ́ kó yé wa pé mùsùlùmí kì í rúra rẹ̀ pín ìrora ẹni pín ẹ máa ń jẹ́ kí ìwà búyàn kọ́ máa pọ̀ sí ni ẹni tí ò bá rúra rẹ̀ pín kọ́lá àwọn èèyàn yẹn máa ń dá lásán àwọn lè mọ́ burú ara rẹ̀ kalẹ̀ de ọjọ́ gíga ẹni kí n máa wò kó wọn ò lè kan láyé tòótọ́ padà wá jẹ́ ní pé ọlọ́run padà ní kọ́ jẹ́ nǹkan hmm. ó ti wá wùwà ìwàkiwà kalẹ̀ fún wa ní ẹ̀ níwọ̀n náà ní ti báyìí lánàá káàkiri so òun ni pé ìkẹ́ ọlọ́run ọba òṣùmí ìjà kan bẹ́ẹ̀ ayé alákọ̀ọ́kọ́ ní ti Imam Nawawi rahimahullah tí wọ́n mú wa ayé ẹlẹ́kejì wọ́n ní hal nujazi illa al-ghafur wa hal nujazi illa ọlọ́run ní kò sẹ́ni kankan tọ́lọ́run ọbó fìyà jẹ illal kafur àfẹn tó bá ya láìmoore tí kò túbá tó ya kèfèrí sọ́lọ́run bákan náà ìmáàmù náà wípé ní inna qad uhiya ilayna anna al-adhaba ala man kadhaba wa olúwa wa subhanahu wa ta'ala ní ọlọ́run ọba ti fi jẹ́ kó yé mi ó ti fi fún mi ní wáhà yìí annal azaba ipe ìyà ọlọ́run dandan ni kó ṣẹlẹ̀ àìlámánkẹ́ dábà wàtàwàlà fẹ́ntì ń bá ń pè ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tó gún yányán kò níbi ẹ̀sìn ọlọ́run ọba yányán dandan ni kẹ́ni yóò jìyà kí ni tí mọ́mù náà wáyé fẹ́ mú jáde níbi ayà yìí ni pé ẹni tí kò bá kàdábà tí kìí ṣe pé ó pe ọlọ́run ọba nírọ́ tó pe ẹ̀sìn ọlọ́run pé irọ́ ní ìní ṣe tí èsì pé ó gúrí yányán kò níbi ẹ̀sìn pé yìí ṣe mọ́ rọ̀já ìran tàn ìkẹ́ ó ìsún wà fún un amẹ́ni tó fẹ́ pọ́ ó rò pin yányán ó ṣe débi kúfúrú ó ṣe débi ẹbọ èyí ni kò sípà ń kan ìkẹ́ kankan fún wa. bákan náà alimami Nawawi tó mú ayọ̀ ọ̀nà suratul A'raf pé wa rahmati wasi'at kulla shay olúwọ́ bá ní ìkẹ́ ìní ọlọ́wọ́ bá gbogbo nǹkan náà nìkẹ́ ọlọ́wọ́ bá yìí lọ́fẹ̀ ó fẹ̀ débẹ̀ kò síbi tí ìkẹ́ ọlọ́wọ́ bò dé tòun ni pé mùsùlùmí gbogbo ìgbà lọ́pọ̀dọ̀ máa rántí eléyìí wípé ìkẹ́ ọlọ́run ọba ìkẹ́ tó fẹ̀ ni tó gbáyé ni tó kẹ́mi ọmọ wa ń bẹ kọ́lọ́run ọba yìí náà yóò sì kẹ́hùn tẹ̀lẹ́kẹ́ máa ràn ká má já kàn kọ́lọ́run ọba olè kẹ́ ọmọ yẹn kọ́nà fún mi rahmatullahi illa alqawm alkhasirun ọlọ́run ọba ní ẹnìkan kan ò ní máa já kàn ìkẹ́ ìkọ́lọ́run olè wa máa Ubadah bin Samit radiyallahu anhu òun lọ gba hadith wa ọlá nàbí sallallahu alaihi wasallam sọ pé man shahida an la ilaha illallah tọ́ anábì ni ẹni tó bá ń jẹ́rìí ipe kò sí ẹnì kankan tóun lẹ́tọ̀ọ́ láti lè máa sìn àyàfi Allah wahdahu tó ṣe pé Allah nìkan Allah nìkan ni máa sìn la sharika lah tí o sorogún pẹ̀lú rẹ̀ ẹni tó bá gbà bẹ́ẹ̀ wa anna muhammadan abduhu wa rasuluhu tó tún gbà pé anabi sallallahu alayhi wa sallam òun ni ẹrú ọlọ́run ni bákan náà òjíṣẹ́ ni ó jẹ́ wa anna Isa abdullahi wa tó gbà pé anabi ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run lòun náà kì í sọmọ ọlọ́run. وكلمته ألقاها إلى مريم gbólóhùn ni tí olúwa bá ní kí Jibril kọlọ̀lé fi ẹ̀mí sí kọlọ̀lé sọ kọlọ̀lé fi ẹ̀mí sí ẹ̀yìn ìyá rẹ̀ lára wa ruhun minhu ẹ̀mí kan náà sì lànàbì nínú àwọn ẹ̀mí tí ẹ bá gbà pé bọ́lọ̀ ń ṣe dá àwọn ẹ̀mí yòókù náà lọ dá ẹ̀mí anabi Isa náà wal jannatu wan naru haqqun tí wọ́n gba pé àlìjánná àti iná òdodo ni anabi lẹ́nu tó bá gba ogbó kínní yìí gbọ́ adkhalahu Allahu al-jannata ala ma kana min al-amal anabi wà àlìjánná gbogbo iṣẹ́ yòówù tó léwu kẹ́ni yẹn kó ní ní ẹ̀ṣẹ̀. nítorí mú hadith yẹlẹ́kejì náà wá. Al-Imam Nawawi ni muttafaqun alayhi àlàyé ń bẹ lórí àwọn hadithi bí ṣe ń ka o hadithi mo ṣe tu yìí ó dùn tú báwọn ó dùn tú ó sì dùn gbọ́ àmọ́ àlàyé tó kó sínú ọ̀fẹ́ ju ẹni tí a ń túmọ̀ yìí lọ inú riwaya ti Muslim wọ́n ni man shahida an la ilaha illallah ẹni tó bá jẹ́rìí pé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ká máa sìn bí kò sẹ́ni kankan tá a lè sìn àyàfi Allah àfọlọ́run wa anna Muhammad rasulullah tó tún gbà pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni haramallahu alayhi an iná dé wọ̀ fún tọ̀ ẹni wọn ni wọn náà ẹni tó bẹ lè gbà pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ máa sìn àfọlọ́run bákan náà anabi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ni ẹni tí méjèèjì bá jókòó lẹ́ni rẹ̀ harrama Allahu alayhi an-nar iná dọ̀rọ̀ iná di èèwọ̀ fún un ẹ jẹ́ ká wá padà síbi àlàyé yìí tó bá ní pé èèyàn ń jẹ́rìí èèyàn gbà bí kò sẹ́ni tá a máa ń sìn tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àyàfi ọlọ́wọ́ abànìkan oṣù irú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó dùn sọ lẹ́nu ló sọ ni àmọ́ tọ̀tùdé ipò rẹ̀ yẹn ni pé practical rẹ̀ ó ní agbára ẹni tó bá gbà ipò ọlọ́wọ́n bá nìkan oṣù òun nìkan là máa ń sìn gbogbo tí ń jẹ́ ẹ̀yà ẹ̀sìn gbogbo oríṣiríṣi tí ń jẹ́ ẹ̀sìn kò ní fún ẹnìkan kan àyàfi Allah lápòjúwe àdúà àdúà rẹ tó bá ṣe o ò ní pe ẹlòmíì o ò ní pe nǹkan míì àyàfi Allah kódà o ò ní pe ànábì kódà o ò ní pe àwọn màláíkà ànábì màláíkà ọlọ́run o ò ní pe wọn pèlè àsìkò tó wá ní àlìjẹ̀nú àbí ká tó wá ní àwọn ṣéwù àbáwọn wòlíì àbáwọn ẹni ọlọ́run àdúrà ẹni tó bá bọ́ níbi eléyìí ń tọ̀ ń bọ́ níbi ẹ̀bọ àdúrà ṣíṣe bákan náà ìbẹ̀rù gbójú ìgbà jìnnìjìnnì nínú ẹ̀mí ó yọ kó fẹ́ ní bọ́ọ̀dì yóò ṣẹ́kù fọ́lọ́ nìkan tó ẹni wọn ni hun lọ́gbà fọ́lọ́ nìkan tó làmọ́ sórí al-khawf ìbádà náà ni at-tawakkul ìgbáralé nǹkan ìfẹ̀mítẹ̀yàn ọlọ́run fẹ̀mí rẹ̀ tẹ̀ fẹ́ni ò bá fẹ̀mítẹ̀ kankan míì tí kọ́nà nìkan oṣù náà ló fẹ̀mí rẹ̀ tẹ̀ irú ẹni òun lẹni tó ṣe pé ṣahida an la ilaha illallah irú ẹni yìí al-inaba ìṣẹ́rí ọ̀rọ̀ lọ́lẹ̀ báyàn tí ó bá ṣẹ́rí ọ̀rọ̀ padà báyà bẹ́ẹ̀mí rẹ̀ tí ó bá ṣẹ́rí padà sí nìkan ọ̀dọ̀ ọlọ́run wa ni gbogbo eléyìí náà ìbáàdà ni gbogbo tí ń jẹ́ ẹ̀yà ìbáàdà الركوع السجود الخضوع التذلل gbogbo àwọn nǹkan wọ̀nyí títẹ̀ kọ̀kọ̀rọ̀ fíforí kalẹ̀ títẹ̀ ọba ọlọ́ọ̀bá nìkan wọ́n ṣòro lónìí èyí ní fẹ́ lómi àfọlọ́hùn irú ẹnìyẹn ní jẹ́ pé shahida alla ilaha illallah kéṣeké nǹkan wí lásán ọgbọ́dọ̀ jẹ́ kẹ́rì wọn yọ lẹ́yìn náà wa anna muhammadan rasulullah kọ́dà àdábù kí n tó kún bẹ́ àdábù dúdú nǹkan ò ní dùn kankan fún kankan fọlọ́run al-isti'ana ìwá ìrànwọ́ ọ̀dọ́lọ́run náà wà lọ al-istighatha ìkégbàmígbàmí ọ̀dọ́lọ́run lè ràn kí lọ tó jíṣẹ́ ní ẹrú ọlọ́run ni anabi yìí ti gbákejì ọlọ́run anabi yìí sọmọ ọlọ́run bákan náà anabi sallallahu alaihi wasallam kìí ṣe olè anabi ò lè ṣe nǹkan kan nínú iṣẹ́ tọ́lọ̀ ọmọ ẹ̀sìn anabi ò lè ṣe nǹkan kan nínú iṣẹ́ tọ́lọ̀ ọmọ ẹ̀sìn túmẹ̀rin tó bá jókòó bẹ́ẹ̀ lẹ́mìí rẹ̀ báwọn òun lọ́gbà pé abduhu ẹrú ọlọ́run anabi wa rasuluhu ò ní gbẹ̀sìn lọ́dọ̀ nìkan kan àbùdó anabi ntànàbí bá mú wá fún ọ lẹ́sìn náà lọ́mọ àṣì irú ẹni yẹn ń jẹ́ pé ṣàhádà rẹ̀ ó jókòó ó fẹsẹ̀ múlẹ̀ ẹni tí irú eléyìí bá fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ bẹ́ẹ̀ àá ànẹ́sọ̀ tó là ń fi ń dá ọ lójú pé tó ikú wọn náà gba gbogbo tí bá ń ṣe lẹ́sìn à ànẹ́rì yìí ni ànẹ́rì yìí ni nítorí bá ti lánàá bí òye ṣe nínú ẹ̀sìn ó ṣetán láti já kalẹ̀ àwọn pé àà irọ́ o àwọn sí wà mo ti tẹ ilé ìlẹ́nu a sì máa ṣe é sọ Muhammadu Rasulullah yẹn eh, kò sí pé irú ẹni o ti kí ní o bá pé sí lọ́dọ̀ o ń tọ̀hún kọ́lá tó bá kú tẹ́yìn náà mọ̀ pé akíní ah, ah, yìí pé sí láà yẹn gbọ́dọ̀ máa rán kan pé ọlọ́wọ́ kẹyìn yìí irú ẹni o gan tó ń gaba mọ̀ tó tó dáhùn lójú ẹ̀ o gan náà gbọ́dọ̀ máa rán kan ìkẹ́ ọlọ́run irú ẹ̀là ó lè ṣe é ṣe o kọ́nà wa ni a ah, ẹ̀ṣẹ̀ yìí ìyọ̀ǹda rẹ̀ ìyọ̀ǹda rẹ̀ ṣùkọ́nà wọn ni pé òun fi ìyà jẹ ń tàn yóò fi ìyà jẹ amọ́lá ìmánì àìsẹ́ bó bó ṣe lè kọ́ mọ́ ọlọ́wọ́n bọ́ padà wá kẹ́ yóò padà fi sí aljanna padà so eléyìí ni tí wọ́n ń sọ pẹ̀lú ọ̀rọ̀ ọjà kìrìkì ọmọ rẹ̀ kàìkẹ́ fún mùsùlùmí tó bá ti ní àwọn ìgbàgbọ́ yìí tó bá pé Abi Dharr radiyallahu anhu ó ní Ànábì sallallahu alaihi wasallam sọ báyìí pé yaqulu Allahu azza wa jalla ó ní ọlọ́wọ́ bá sọ báyìí yẹn pé hadithi hadithun qudsi hadithu qudsi ni ó ní man jaa bil hasanati ẹni tó bá ṣe dáadáa kan falahu ashru amthaliha màá fún ní mẹ́wàá nífi rọ́pò yẹn ni pé ládá mẹ́wàá lè yàn gbà tó bá iṣẹ́ rẹ̀ kan áwọ aziet àbí kí n sì lékún ó tún lè lé ju mẹ́wàá lọ yẹn ni pé tẹ́nìyẹn bá ṣe iṣẹ́ yìí pẹ̀lú ìkìláàsì tó pé ìkìláàsì tó yọ ọlọ́run ló fi ṣe ọlọ́run bá lè fún lára seven hundred anẹ́bí ló tẹ̀ tó lè ju bẹ́ẹ̀ lọ gan tí ò tẹ̀ nínú iye wọn pẹ̀lú bí ìkìláàsì ẹ bá ṣe lágbára sí i wà mẹ́ ń jẹ́ àbí sẹ́yì à ẹmọ wo ìkẹ́ ọlọ́run o tí o fi mọ̀ pé náà ni ẹni tí bá ń já òyàn níbi pé ọlọ́run ò lè kẹ́ ọ àbúté kí gbogbo gbà wá sí tiẹ̀ ọ̀wọ́ná ọ̀wọ́ná ọ̀wọ́ná ọ̀wọ́ná ọ̀wọ́ná àbúté pé ìbálò rẹ̀ ìbálò pé ọ̀wọ́ná kìtòrí ni ọ̀wọ́ná kò sí ojú àánú pé jẹ́ kí n fà ọ́ kù nínú wàhálà yìí ń ka kú ẹ̀mí fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ lè bá anabi ní kọ́ sọ pé la ilaha illallah ọmọ òun ojú anabi ifi fi baba, bàbá rẹ̀ ìgbà tó yá bàbá rẹ̀ wọ́n sọ pé gbọ́n ti ń wì anabi bá sọ pé alẹ́ ó sọ pé la ilaha illallah lórí bẹ́ẹ̀ tó ti fẹ́ kú fa ọmọ òun sì wì bó ṣe wí báyà anabi ni mo dúpẹ́ bọ́lọ́run ọlọ́run tó ń yọ eléyìí náà kó nínú ìrònú tó bí mùsùlùmí ṣe máa rí nù ó ti wá jẹ pé lágbájá ọwọ́ náà ni ó fi gbé àwọn fi gbére sínú náà tiẹ̀ nù àbí òní sálámà sí máa ó jẹ pé yóò ní nǹkan wọn sí yóò ní nǹkan àbí kí n ṣe dáhùn fún yàn kó lọ́n kó yàn kú nínú inú aburú anabi ni ẹni tó bá ń ṣe dáadáa ẹyọ kan ọlọ́run fún ní mẹ́wàá ẹni tó bá wá ṣe aburú ẹyọ kan ọlọ́run fún ní aburú kan padà so ọlọ́run bá sọ́nà wá sàálà gẹ́gẹ́ nù so kí wàá ní fìtínà tí wọ́n tó kúwé èèyàn tó kí wọ́n kọ́ lọ dáa tó wà lè kàkàkàkà pé ẹ̀yàn irọ́ kẹfìrí ni nígbà ọ̀yọ̀kẹ́ ti pa nígbà ọ̀yọ̀kẹ́ ti àà ah, ah. ẹ́ kí n tiẹ́ fàjàzá ọ̀sẹ̀ yé àti mẹ́sìlọ́ha áwọ̀ akọ̀fẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní pé ẹ̀san aburú dèdè aburú náà Ọlọ́run fún yàn tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ kan náà ni áwọ̀ akọ̀fẹ̀ Ọlọ́run ní àbí kí n sàforíjì fún yàn mo lè sán lẹ́sàn mo sì lè foríjì náà ni ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ òkúnyà kìyàmà tí ẹ bá ṣe lọ́wọ́ ọba tó bá wu ọlọ́run ó lè sàn lẹ́sàn aburú padà àbí kó sì ni mo yọ̀ǹda rẹ̀ mo foríjì hàn ọlọ́run wá ní ọlọ́run tó sọ náà àdéhùn sèkúrú sí ibi ọmọ nta kọ́rọ̀ ọba mi ní ṣíbrọ́n ẹni tó bá wá súnmọ́ mi gẹ́gẹ́ bí ṣíbrù ìlú kankan ẹni kí n sọ báyìí lílu ìkankan yẹn kí n rọra súnmọ́ náà ọba díẹ̀ takarọ́pùtù ilé yìí dèrà àní ọlọ́ni máa súnmọ́ ń tọ̀hún bí ìgbẹ́hùn kan ìkankan ni wọ́n fi súnmọ́ mi ni wọ́n á súnmọ́ bí ìgbẹ́hùn kan tí ìbá ṣe bẹ́ẹ̀ ó ṣe eré kan ọlọ́run ó fún ọ ládàá mẹ́wàá so lè ó fi máa ma bí ìkẹ́ ọlọ́run ọba ṣe tó kí ọmọ sọ pé ẹlòmíì yóò máa fẹ́ súnmọ́ ọlọ́run ọlọ́run ó sì máa ní ìfẹ́ ọ náà ní à ọ̀rọ̀kọ̀rọ̀ ni yóò àdéhìí ń já ọ̀rọ̀ yẹn ní rọ́ gbogbo ẹni tó bá ti ń wọ́nà tó fi súnmọ́ ọlọ́run gbogbo àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ ni ọ̀rọ̀ tó yàn jẹ ni pẹ́lú ní yọmọ sí wàhálà pé mo fẹ́ súnmọ́ fẹ́ súnmọ́ fẹ́ súnmọ́ ọlọ́run ní ìfẹ́ ọ náà ni ẹlòmíì sì ní wọ́n sì máa ṣe gbogbo bàjẹ́ ọlọ́run ni mo fi ọ wọ́n lọ́wọ́ ṣe fẹ́ ń tẹ́sẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ sì ni ìdọ̀rọ̀ rúbà àwọn lójú ni wọ́n àmọ́ mu tí wọ́n ni wòlí wọ́n ni wòlí ni mu tí yóò mọ̀ tètè ni wọ́n wòlí náà ni àwọn ẹ̀kọ́ lọ́mọ wọn ni asọ́nà ń dọ̀rọ̀ lójú lótọ́ mọ̀ wúrú ní ìsà ń fi ọ náà ni ìsà ah sáwá ní ọlọ́run súnmọ́ pẹ̀lú ìgbọ́n kan tó bá kan náà wa man taqarraba minni dhira'in wọ́n tó bá súnmọ́ mi ní ìgbọ́n kan taqarrabtu minhu ba'in ń súnmọ́ ní ba'in bí ká ní kó yá bí mẹ́lì kan wa man atani yamshi ìwọ tí ó bá wá bá mi tó yẹ pé wọ́n ń rìn tó yẹ pé ìṣesí rẹ̀ ni pé ọ̀rọ̀ ó súnmọ́ mi òun bọ̀ ọ̀dọ̀ mi bí ẹ pé òun rìn àtẹ́yìntúhu àrọ̀wàlà olúwalé mi gan pàdé rẹ̀ pẹ̀lú pé màá sáré pàdé rẹ̀ yẹn ni pé tó bá ti ń wá ọ̀nà àwọn àpọ̀lẹ́ yóò fi rí bí kẹ́ ọlọ́run bá ti lágbá tó tó bá ti ń wá ọ̀nà pé mo fẹ́ súnmọ́ náà ọlọ́run kó sáré fọ́ ọmọdọ̀ pé àá ìwọ̀gẹ́rẹ̀ nínà nínà ìkẹ́ mi pọ̀ súnmọ́ kọ́ agbára mọ́bọ̀mọ́bọ̀mọ́bọ̀ mọ́mọ́mọ́mọ́mọ́ kò sẹ́ni kan tí ó kó sẹ́ni kankan jẹ́ irọ́ ni pẹ̀lú hmm. gbogbo láìláì gbogbo àtikárí rẹ̀ tó ń tẹ àwọn là ń kó jẹ irọ́ ni ọlọ́run bá ní gbogbo gbogbo wọn tó bá fẹ́ súnmọ́ ní èmi náà ti tán sáré mọ́ fà ọ́ mọ́dọ̀ ni pé mọ́ bọ́ wá mọ́ bọ́ wá mọ́ bọ́ wá ẹnì kan òsì tó lálàlà kankan ìtújẹ ni hmm. kàbí ni ká ní ń gbé ọrìn bóòlù òun ṣe ìtújẹ ìsọnidẹrú ni gbogbo ayẹyẹra láti sọ́nà ọba a ní àǹfààní láti àti kọlùsọ́nà ọba wa so lẹ́yìn náà ipò wọlẹ̀ tí ẹ gbogbo lẹ́ tí ń rípò ń gan irọ́ ni gbogbo ẹ̀ kẹ́ ẹ àwọn kiri kan ti wà lórí ipò gan wọn àmú wọn náà wọn afá wọn náà wọn bẹ̀ irọ́ ni olúwọ́n bá ní wọn láti zọ́kù àǹfùsàkù tí wọn lọ sọ fún ara wọ́n tó bá ń sọ pé mo ti dépò báyìí òpùrọ̀ ni ọ́ ọ̀lá tó zẹ́kù àfúnṣẹ́kún wọ àìlẹ́mọ̀ ìlọ̀lẹ̀ tàpá wọ́n pé ẹni tí bá ti ń sọ fún yẹn náà pé àwọn ṣé wa ti dépò báyìí òpùrọ̀ lòun náà ọ̀lá tó zẹ́kù àfúnṣẹ́kún mọ́ fún ẹnìkan mọ́ ayé àwọn okùn lọ báyìí méjèèjì ni ọ̀lá tẹ́kùlù àfúnṣẹ́kún mọ́ para rẹ ọ̀lá tẹ́kùlù àfúnṣẹ́kún mọ́ pẹ̀lú mi so òun ni pé Ọlọ́run subhanahu wa ta'ala gbogbo ẹni tó bá lára ìkẹ́ rẹ̀ ní pé tó bá ti rọra ń wọ́nà tí wọ́n fi ra sún ọlọ́run ọlọ́run bó ti dé ládàlẹ̀ fún ọ̀rẹ́ kẹ́tẹ́ tó ìfọ́mọ́dọ̀ pé ah mo fẹ́ràn rẹ̀ mọ̀ bọ̀ wá mọ̀ bọ̀ wá mọ̀ bọ̀ wá náà ni inú ayé kúrọ́sílẹ̀ wallahu yad'u ila daris salam ọlọ́run ni mò ń pè yín pé ọmọ bọ̀ wá sálì ni gbogbo yín náà ni mò ń pè sí ojú ọ̀nà tó tọ́ tó ní pé wàmán takwaman laqiyani bi qurabil ardi khati'a olúwa ní ẹni tó bá wá pàdé mi pẹ̀lú tó kún orí ilẹ̀ yìí khati'a ní ẹ̀ṣẹ̀ tó ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ la yushrik bi shay'an àmọ́ kò wá ṣẹbọ pẹ̀lú mi kò lẹ́bọ nínú ẹrú rẹ̀ ẹ̀rìn síbídíà là nẹ́bí dákan yáà síbídíà là nẹ́bí dákan la là nẹ́bí dákan so àmọ́ tí màá aláṣẹ jù yóò bá wí kú yóò ní tí ọ̀sẹ̀ bọ̀ tí ò ṣe ń bí di àsùn hànà lámúlà nẹ́bí ti fi kún ẹ́ bídíà gan ó lè jẹ́ bọ bídíà ó lè jẹ́ ẹ̀ṣẹ̀ bídíà lè jẹ́ kúfúrú bídíà tó bá jẹ́ kúfúrú yóò máa jẹ́ kúfúrú tó bá jẹ́ ṣíríkù yóò máa jẹ́ ṣíríkù tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ yóò máa bẹ́ ẹ̀ṣẹ̀ lọ òun náà ní gẹ́rù mọ̀kàfíọ́rọ̀ la yushrik bi shay'an tí ò sẹ́bọ̀ rárá pẹ̀lú èmi ọlọ́run laqaytuhu bimithli maghfirah ọlọ́run ní èmi náà pàdé ń tọ̀ pẹ̀lú ntí ó kun orílẹ̀ ayé yìí ní àforíjì mi yẹn ní pọ́lọ́run wa subhanahu wa ta'ala ìkẹ́ rẹ̀ pọ̀ àánú rẹ̀ pọ̀ ju ọmọ wa ní ọmọ ìjà àwọn èèyàn ní ọkàn níbi ìkẹ́ ọlọ́run ọba. tó máa ń lè ṣe sheikh Nawawi ní ìtumọ̀ àdéhìsì man taqarraba ilayya bi ta'ati ẹni kí wọ́n tó bá ń súnmọ́ mi pẹ̀lú pé òun tẹ̀lé àṣẹ mi ni o tó ń súnmọ́ mi pẹ̀lú pé òun tẹ̀lé àṣẹ mi taqarrabtu ilayhi bi rahmati èmi náà ó súnmọ́ ń tọ̀hún pẹ̀lú ìkẹ́ mi kìí ṣe pé yóò mọ̀ wá rí mi tó dáwọn àwọn onísọkúsọ àwọn onísọkúsọ yìí wọ́n lè sọ̀sẹ́ rí báyìí ọlọ́run bẹ lára rẹ̀ òun náà ń bẹ lára ọlọ́run òun ní ń wàá tó àdísì ní tukutu ọ̀dà àgbàtọ́lọ̀ máa ń bẹ lára ìní títún ń bẹ lára àwọ̀ náà tí ń bẹ lára kúkálukú mélòó wà lọ́rọ̀ ọ̀tọ́lọ̀ wá pọ̀ kọ́hùn àbí ọlọ́run sì ní qul huwa Allahu ahad ọ̀kan oṣù lọ́run tòun ni pé àwọn tó bá fẹ́ tó wọn ṣùlùlù wọn máa ń tú àyà yìí tukutu gbáàsì ni tí ọba mu tòun ni ìtumọ̀ rẹ̀ ní pé ọlọ́run súnmọ́ ní pé pẹ̀lú ìkẹ́ rẹ̀ wọ́n ń zẹ́ẹ̀dẹ̀ zẹ́ẹ̀tù alẹ́bí ní tó ń tọ̀hún bá ti lékún láti súnmọ́ mi ọlọ́run lé mi oṣù lékún láti súnmọ́ fa in atani tó bá wá bá mi bìmánà wà á sọ̀rọ̀ yẹ́mùsù tí rìn wà á sọ̀rọ̀ àti àti ìtumọ̀ pé ní pé ń tètè máa tẹ̀lé àṣẹ mi ọlọ́run tó bá ti gbọ́ kíní kan yóò ṣe é àtẹ́yìtù àrọ̀wàlà ìtumọ̀ pé mi náà wàá bá ní ẹni tí ó sáré ayé sọ̀bẹ́pùtù àríyí àrọ̀hàmà ní kí máa da ìkẹ́ mi ru ntọ̀run ni bí bá ń ṣe ń sáré lọlẹ̀ súnmọ́ mi pẹ̀lú pé ń wá ìkẹ́ mi ti ń sáré tẹ̀lé àṣẹ mi mi náà wọ́n á sáré da ìkẹ́ mi sí ẹni pé torí ládàáwọn yóò wá pọ̀ lórí ṣiríṣiríṣiríṣi rẹ̀ lẹ́yìn náà wọ́n sọ̀bẹ́pùtù òbíà ìfì ìkẹ́ ìfì mú sọ gbọdọ̀ wọ̀lá àwíjì إلى المشي الكثير في الأصول إلى المقصود يعني كم ينما كم كتبا كم واني لقو لقو كتولي كتين وا يعني كم تباتين وا يوجد مارين كاين kódà bí o bá rí ẹ̀mí rẹ̀ ó tètè tẹ́ pọ́lọ́wọ̀n fún ni kọ́rọ́bù arf ìtumọ̀ rẹ̀ bí dómi kọ́ wọ̀nyí kọ́lù bí kẹsàn-án wọ́n ni kẹrọ́bù náà wọ́n tó mọ̀ àṣọ àmọ́kọ́ wá ní kọ́rọ́bù ni ọlọ́lá wà ash'ar ló sì gbajúmọ̀ jù wọ́n máa náà ìtumọ̀ rẹ̀ máa yuqaribu mil'aha ẹni pé tó fẹ́ kún gbogbo orílẹ̀ ayé tán wallahu a'lam. Jabir radiyallahu anhu ó ní já ara bí sílẹ̀ nàbí sallallahu alaihi wasallam ó ní aróko kan wá bá nàbí faqal wọn ni ya Rasulallah mal mu'jiban mal mu'jibatani àbí kí ni nǹkan méjì tó jẹ dandan tó gbé dandan nìkan yẹn فقال أنا يودانوكي من مات لا يشرك بالله شيئا دخل الجنة ẹni tó bá kú tí ò bá ṣẹbọ rárá sọ́lọ́run dandan ni ẹnìyàn wà lìjánà ìyẹn ni pé kò ṣẹbọ kò ṣe kúfúrù pẹ̀lú ọlọ́run ọba torí kúfúrù náà wọn àtẹ́bọ kan náà ní ayé wọn o so ẹni tó bá wá ń tí mú kankan mí pọ̀ mọ́lọ́run tí ń ṣẹbọ àbó ń sin nǹkan tó sọ di kèfèrí ń tọ̀hún dandan ni yọ ẹ̀lẹ̀ pé tí o bá ti mú ẹbọ àti tó jẹ́ kèfèrí máa tí o sí nínú ẹrú rẹ̀ dandan ló ń tọ̀hún yóò rí kẹ́ ọlọ́run ó lè wá ṣe ṣe mọ́gbàgbé pẹ̀lú àdìsá kọ́kànlá ọ̀kọ́ ó lè ṣe é ṣe kó jẹ́ pé ọlọ́run ọkọ̀ nílò lè jìyà kódà àwọn mí ń bẹ nínú àdìsá Bukhari níbi báàbù àìlùkìtàbù alẹ́bí ní àwọn míì tó bá di ní ọjọ́ ògbìn àkìyàmà ọlọ́run bá tó bá fi wọ́n wọná tán ọlọ́run bá kó sọ wọn bẹ́ẹ̀ látara pé àwọn iṣẹ́ ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe tọ́lọ́ bá kọ́ gbé ogun ẹ̀dá mọ̀nìyàn dìde alẹ́bí ní ọlọ́run ní gbogbo ẹ̀yìn tí ẹ bá jẹ́ pé ẹ̀ ń tẹ̀lé òòsà ọ̀yà ẹ̀ bóòsà lọ òṣó wa jáde kálukọ́ àbáwọn asnam bí a nú àwọn èèyàn ọlọ́run ní ẹ̀ndé ẹbá wọn lọ onóòjì yóò bá lọ wọ́n ní gbogbo wọn wà lọ àwọn tó jẹ́ àǹkiri yóò àwọn náà bá ọlọ́run ní pé bẹ́yìn bí sálẹ̀ ń pè lọ́wọ́ ọlọ́run ní bẹ́ẹ̀ ni isa ọmọ ọlọ́run wo ni ọyọ ọmọ wọn náà lọ isi ìsọmọ ọlọ́run rọ ní òṣèré yìí kẹ́ mọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti mú ẹ̀yà àwọn yahudi náà nínú ẹ̀ náà pé òṣèré lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà ń sẹ́kọ̀ pẹ̀lú ọlọ́run mọ̀ wọ́n lọ́lọ́ yóò wá sẹ́kọ̀ àwọn mùmíní àtàwọn mùnẹ́rì àwọn mùmíní tí ó bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ àtàwọn mùnẹ́rì kì ọlọ́run wa ní èyí bẹ́ẹ̀ ṣe rí mi yìí ǹjẹ́ ẹni kankan tẹ́lẹ̀ fi dé mi ọlọ́run bá mọ̀ wọ́n ní á ń dáhùn lè fi dé ọmọ náà ní sáàk ojúgun ọlọ́run wàkẹ́sọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀ sáàkì ọlọ́wọ́ bá sí ojúgun hàn án gbogbo èèyàn bá dojúbolẹ̀ gbogbo mùsùlùmí wọn rúkú àwọn dojúbolẹ̀ lẹ́yìn àwọn tó jẹ́ mùnáfìkí wọ́n fẹ́ dojúbolẹ̀ ẹ̀yìn wọn ó le yawma yud'awna ila sujud fala yastati'un wọn ò ní rí títẹ̀ wọn ò ní rí fi forí kalẹ̀ ni irun wọn irun irun kárí irun mùnáfìkí náà kí ni ayé tó hmm. ọlọ́run alẹ́ káwọn so tó bá yá ọlọ́run á ní tọ̀ ó yẹ ẹ̀yin mùmí ní tẹ̀kù náà ẹ̀fẹ̀ jẹ́ mùsùlùmí ó yá ọlọ́run á na afárá sọ̀rọ̀tù kalẹ̀ òkè sọ̀rọ̀tù afárá sọ̀rọ̀tù tó bá na kalẹ̀ wà ní kó kálukú ọmọ gbàbẹ̀ níbẹ̀ ní àwọn kàlàlí àwọn ẹ̀gún yóò ti wọn fa ẹni tó bá fẹ́ tó bá fẹ́ kọjá yóò wẹ́lú ní ìyọ́ ju sínú náà torí abẹ́ náà ni iná ń bẹ lábẹ́ rẹ̀ ọmọ ìjà sínú náà gbogbo ẹni tó bá jẹ́ ẹni tó ṣe pé yóò wọ náà ẹ̀mẹ́ ló ti wọ̀ náà ẹlòmí ọkàn ìdánwò yọkàn máa wúra rẹ̀ pé ah ṣe bá ní afárá sí láti sọ̀rọ̀ àwọn ti já sọ̀rọ̀ fún wọn kí àwọn àwọn ti kọjá lọ nìyẹn ah ẹlòmí yóò kọjá bí ẹ̀sìn ẹlòmí yóò kọjá bí àwòkọ́mí ẹlòmí ó ra pẹ̀lú iṣẹ́ tí yẹn bá ṣe náà ni àwọn ẹlòmí wá nìkan máa já sínú náà ìtàn ibi tí wọ́n fẹ́ lọ ọjà lọ wọ́n ti wá ẹlòmí ti wá jóná gbáà ọlọ́run afọ́ àwọn màláíkà pé ẹlọ́ lè wọnú náà ẹ wo àwọn tó ṣe pé wọ́n ní tàwọ̀ṣí ẹni tí ò sí ẹbọ nínú ẹrù wọn ọ̀yà ẹ̀kọ́ àwọn kan jáde màláíkà bá kọ́ wọn jáde tuntun bá wọ́n ti jóná o ti jóná ọlọ́run sá kọ́lá mẹ́ sọ ìgbà yẹn ọlọ́run á ní kí lè fi máa ṣe hayat níwájú àlìjáná ọlọ́run á ní fi wẹ̀ wọ́n wọn á wẹ̀ wọn wọn sọ wá àwọ̀ mi wà bò wọn. so irú eléyìí ni ẹni tí wọ́n sọ pé ẹni yẹn tó bá kú àyè pé tí yọ̀bá ti ní ti ń jẹ́ bọ ń tọ̀ wọ́n wà àlìjẹ́nà ó lè jẹ́ pé kó yẹ pé yọ̀ wà àlìjẹ́nà lẹ́yìn ìgbà tí ọba ṣe lọ́run so lẹ́yìn náà tọ́lọ́mọba ti ẹ̀ tóbi nínú ẹ̀mí yẹn ẹ̀ tóbi lè gbà títà òṣìṣẹ́ yìí jòkó nínú ẹ̀mí rẹ̀ kódà tí máa ń ṣe lọ́run á ẹ̀rú sì máa bà á pin tí máa ń sí ọ̀dà tí máa ń sí ọ̀dà ṣòro ọmọ bà á tó mojib alákọ̀ọ́kọ́ ní tó jẹ́ ọ̀ràn èèyàn òun náà ni pé ẹni tí o bá ti ṣẹ́ bọ́ tí o bá ti ṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọba kò lóńdè kò ní pàró kò lásokọ́ kò lárí mọ́lẹ̀ kò lóka gbogbo àwọn kéré ìwà náà ìlànà sí kìí sí àwàdà kìí sí àwàdà o kìí sí àwàdà gbogbo tó lè sọ̀yàn tó lè sọ̀yàn dé lẹ́bọ tó lè tó ń jẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba náà ní kíní yìí o sọni tí kò bá ní gbogbo àwọn nǹkan báyìí tó ń bọ̀ wọn bá kú ọ̀rọ̀ rẹ̀ ó fúyẹ́ lórí ọlọ́run ọba ó fúyẹ́ tí ẹ bá ti bọ́ níbi ẹbọ náà ni àfáà ti bá ń ṣe wá sí ládùúgbò tí ò bá máa ṣàlàyé ẹbọ fáwọn èèyàn ah tí o máa ṣàlàyé ẹbọ fáwọn èèyàn wàláyé ń tẹ́rí ara rẹ̀ jẹ́ ń sì ń bá tàwọn èèyàn jẹ́ ń bá tàwọn èèyàn jẹ́ torí ẹni tó ń bá ń ṣàlàyé òun wọn àmọ́ rí bí ẹni bá láburú lòun pé wàhálà rẹ̀ pọ̀ ńgbà ẹbọ ẹbọ ẹbọ yìí náà ni nìkan ẹni tí o bá sọ wàláyé àti ń tẹ́rí ara rẹ̀ jẹ́ yóò sì dá rẹ̀ lẹ́bi tó bá yá tó bá dẹ́gun yàn kìyàmà torí kò sẹ́ni tó ń tó bá ti mọ̀ pé òní lè wí mọ́wùlẹ̀ débẹ̀ tó ń tí ẹni tó bá fẹ́ gbogbo ń táwọn tọ́lọ́n fún ọgbà ànábì ọlọ́wọ́ bá lélẹ̀ pé ẹjú kó máa yí àwọn èèyàn àkọ́kọ́ lẹ́kọ̀ọ́ tí kò yí àwọn èèyàn náà ni pé ẹbọ yìí kó yí àwọn èèyàn kí ẹ̀sìn ó ní ṣọ́ra alẹ́kùn ما ما وصينا به نوحا وابراهيم والذي اوحينا اليك وموسى وعيسى ان اقيموا الدين ولا تفرقوا فيه ẹ̀sìn ẹ̀sìn ní kí ó jòkó ní ká gbé fáwọn ànábì ọlọ́wọ́ bá ní nítorí ànábì inú ẹ̀nàbì ibrahim musa isa tàbí sallallahu alaihi wasallam kí ẹ̀sìn ó jòkó tí ń jẹ́sìn gẹ́gẹ́ òun náà ní ìjìnà sí ẹbọ lórílẹ̀ ayé wala tafarraqu fi kọ́mọ́ pín yẹlẹyẹlẹ kọ́mọ́ pín ẹ̀sìn ọlọ́run yẹlẹyẹlẹ tòun ni pé ẹni tó bá fẹ́ ṣe wá sí wallahi àkọ́kọ́ nǹkan tí ẹ̀mọ̀ mú tó láwùjọ náà lẹ́bọ̀ tẹ́bọ̀ bá ti lọ tí ò sẹ́bọ láwùjọ pẹ́pẹ̀pẹ́ ni wàhálà tí ó sẹ́kù pẹ́pẹ̀pẹ́ náà ni wàhálà tí ó sẹ́kù gbogbo fìtínà tí ń ṣẹlẹ̀ láwùjọ yìí tí ń ṣẹlẹ̀ nínú ìlú tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè wallahi kò sí tẹ́ ju àìsí ìfẹ̀sìnfọ́lọ̀ nìkan oṣù ẹbọ tó pọ̀ láwùjọ ní fà hmm. ẹ máa máa rí erin mọ́lẹ̀ máa rí kíní kan mọ́lẹ̀ máa rí kíní kan mọ́lẹ̀ kí ni gbogbo eléyìí yín kí ló fẹ́ ṣe fún yín bí sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni gan kí ló lè ní gan lè ṣe fúnra rẹ̀ ìṣòro tó bá bẹ́ẹ̀rin gan bẹ́ẹ̀ sí lọ lè gbé fẹ́ rí mọ́lẹ̀ ìṣòro bóhun gan kí ni wàhálà yín tẹ́wàá kí ẹbọ ní pé gbórédèrèdè náà sàmọ̀dán kí gbogbo nǹkan máa ń kèé sí lọ́kàn balẹ̀ ẹwọ Saudi ẹ lè rẹ́bọ̀ wọn kan tó bá gbé ẹbọ wọ́n bẹ̀ ó sì àgbákò ẹnìkan sọ̀rọ̀ kan fún mi láàárọ̀ yìí ó ní ara àwọn oníjàlàbí tó máa ń gbá tó máa ń sí jàlàbí òní ọlọ́wà mú ẹnìkan lọ sí Saudi pàtó dé Saudi nọba túbà gírẹ̀ nọba bá oníbèrè nílùú yìí wọ́n ní kí lè lẹ́yìn bá dá dúró ní bá tó ń sẹnu àwọn kí ni yóò ṣe àgbákò ha àwọn kí ni yóò ṣe à ee àwọn kí ni yìí wọ́n fi rí gbé ìdókúgbé wọ́n ti mẹ́wọ̀n oṣù méjì ló lò lérí oúnjẹ lè parọ́ tó akọ́mọ lúwọ́ gan ó gé ní erin ọmọ lúwọ́ jẹ̀yọ́ dán lẹ́wọ̀ àbí tó bá bá lára rẹ̀ tó dè mára kí ló ń fẹ́lẹ́ ṣe so òun ni pé ìlú tí yóò bá ti ṣẹ́ bọ́ ń bẹ́ẹ̀ ìfọ̀kànbalẹ̀ ọ wà ń bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala òun náà lọ sọ pé ó ní ó ní ẹlẹ́dínà tó ní pé ẹni tí ò bá ṣe bọ ulaika lahumul amnu wa hum muhtadun ó ní walladhina amanu wa lam yalbisu imanahum bi tó bá jẹ́ mú mi ní òdodo wa lam yalbisu imanahum bi dhulmin mi wá jẹ́ kí ẹ̀kọ́ kó tó wà nínú ìgbàgbọ́ wọn tí kọ́ bá ti jẹ́ mú mi ní tán wọ́n tó nílẹ̀ ìdíyẹ̀bọ̀ máa wọ́n tẹ́ ti mú mi ní wọ́n jẹ́ mú mi ní kọ́tùmọ̀ lọ́lẹ̀ tó ń lọ́lẹ̀ máa lọ́lẹ̀ gbẹ́bọ̀ síríta wọ́n jẹ́ mú mi ní kọ́tùmọ̀ sàtó pọ́ kọ́mọ̀ sàtó rọ̀ kọ́mọ̀ dàdí náà jì kọ́mọ̀ sàtó má pa wọ́n ṣe wọ́n ló ka wọ́n ṣe òkúta jà wọ́n ṣe kíníkan ọlọ́run ni máa ń tajà fún yàn gbogbo eléyìí wàlàndínlẹ́dẹ́sọ ìmáà náà wọ́n lè kọ́lá tó máa ń wá tí wọ́n máa ti ṣòro bá bá wọn òun náà lè tó wẹ́ bọ́ pẹ̀rọ̀ lè wá kíní lẹ́bi ṣe ẹ̀dá kò sọ́dọ̀ wọn bẹnu ọba tíyẹn máa ń tíyẹn máa tíyẹn máa ń sàṣì ni ọlọ́pàá wọn sàṣàánú fún yẹn wàláhì azim nítawọn yẹn ń dánwò nílùú yìí kì í ṣe kékeré ẹ lọ yíbi mọ̀rọ̀ lè rí nǹkan mọ́bẹ̀ kí mọ̀rọ̀ lè wọ́n lè mọ̀rọ̀ lè mọ̀rọ̀ lè pa mọ̀lú mọ̀rọ̀ lè pa kẹ́yìn kí ní à ń tí bí ayé ẹ̀ nítawọn yẹn ti ń kírun ma kiri eh, òkè kìíní kan kí ma kiri òkè gbẹ tí ma kiri eh, ẹ kẹfẹ kan ma lọ sí òkè àwọn kẹfẹ kan kẹfẹ kan gbé aṣọ ẹlẹbọ náà ẹ bá wulẹ̀ ma lọbẹ̀ mútẹ́ zuba lọbẹ̀ ma ẹ gbé aṣọ ẹbọ wọ̀kẹ́ lọbẹ̀ ẹ lẹ́ lọ òkè sóbi ẹ lọ òkè kìíní kan ẹ lọ òkè súnà ẹ lọ ẹ dàpọ̀ ń bọ́ lọ́lọ́ ti dàpọ̀ àwọn ìlú ìfún wa ẹ ń bọ́ lọ́ọ̀ ti dàpọ̀ àwọn yìí ń bọ́ lọ́ọ̀ ti dàpọ̀ wọn fún wa tẹ́wàá pàtàkì rẹ̀ bẹ́ẹ̀ pé bóyá káàbà níbẹ̀ pé bóyá mẹ̀dínà ni sọlọ́ọ̀ kọ́mọ́sá sàánú fún wa òní pé ẹni ọlọ́run ní àwọn tó bá ń jẹ́ onígbàgbọ́ olùdó òun wá ṣe ẹbọ kùlẹ́ ìkàlẹ́ òmùlẹ̀ àmùlò ọ̀kanbalẹ̀ ó jẹ ti wọn ó rí pé tí o bá ti ṣe tẹ́ o bá ti wà kò sí fọ̀kànbalẹ̀ o hmm. lè sí fọ̀kànbalẹ̀ o tó ní pé sallallahu alaihi wasallam ó ní ẹni tí ó bá wá ń ṣe báyìí tó ṣe pé kò ṣiṣẹ́ bọ́ rárá àwọn ọkùnrin àjẹ́ náà ọdọ́ ọ̀ràn yẹn fún un sòkòsẹ́bọ̀ tá à ń wí náà ni pé ẹlòmílẹ̀ máa wọ́pẹ́tọ̀ tí ẹ pẹ́ bọ́ná ní amáde ni ò ní kírun àìkírun náà ẹbọ ni o torí kúfúrù ni anábì ni al-ahdu baynana wa baynahum tarku as-salah as-salah wa man tarakaha bí wọn bá ti kírun yẹn ti kékeré bí wọn kírun kàdá sí kí kàdá sí àtúbà nìkan lè máa ń kí àbí ayé ìṣáyé nìkan lè máa ń kí kẹfẹ́ lẹ́yìn bí o ti bá ń ṣe báwọn náà tó bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ti jẹ́ nǹkan tó lè sọ̀rọ̀ di kékeré èyí ó kọ́kọ́ jìnnà sáwọn yìí náà sẹ́wájú gbogbo mi làwọn ẹ̀ṣẹ̀ míì tí ìṣẹ́ bọ́ tí ìṣe kúfùrù òun ni ìkẹ́ ọlọ́run ọ̀bọ ọlọ́run ní ìkẹ́ mi báyìí mo lè padà sánú rẹ̀ tó bá ti ẹ̀wù gbẹ́gàn mo tẹ̀lé máa ń tọkọ fún tí ó lè máa fi àjẹ ọ̀gàn nǹkan òpè alágbájá mo lọ sánú rẹ̀ so òun ni pé gbogbo àwọn kan yìí lè fún ma ma bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala bó ṣe fẹ́ ìkẹ́ àti bí ìkẹ́ rẹ̀ ṣe gbàyè tó wọ́n lé lẹ́kẹ̀jì wa man mata yushrik bihi shay'an ẹni tó bá wá kú tó yẹ kó ṣẹ bọ tí ò jáwọ́ kó mi ẹbọ tó fi kó kú dakhala an-nar yọwọ́ bákan náà أنس بن مالك رضي الله عنه هنا النبي صلى الله عليه وسلم هنا النبي صلى الله عليه وسلم ومعاذ رضيف على رحم هو أكبر معاذ لين معاذ ولوري كتكتة أكبر سيره قال أنا أقولني يا معاذ ومعاذ قال لبيك يا رسول الله وسعديك معاذ ده نبي النبي مدارون النبي يا معاذ ó tún labbaika ya Rasulullah wa sa'alaik yẹn kí mo jẹ́ pèrè ànábì ànábì ni ya Mu'adh ẹ̀wọ̀ ọmọ tí yẹn gbé lẹ́yìn ọmọ kékeré ó ní labbaika ya Rasulullah wa sa'alaik salatan ẹ̀mẹ́ta ló bẹ̀ ànábì wa ni qal ànábì sọ fún pé ma min abdin yashhadu an la ilaha illallah nkì sọ mí kéwò ọkàn mi lọ síbi ọ̀dọ̀ anásìlẹ̀ ọkàn mi lọ Mu'adh ni ànábì sọ fún bàtà ànábì pélé mẹ́ta anábì wa ń sọ fún pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bọ́ sọ ni pé mamin abdi kò sí ẹrú kan èèyàn kan yashhadu an la ilaha illallah tó bá dá lójú tó gbà pé ẹnìkan kan òun ò ní sin ẹnìkan kan àfọlọ́run náà lòun ṣe gbogbo tí ń jẹ́ ẹ̀sìn òun ní gbé fẹ́nìkan kan àfọlọ́run wa anna muhammadan abdu tó gbà pa nábì ẹrú ọlọ́run ni kìí ṣe gbákejì ọlọ́run wa rasuluhu òjíṣẹ́ ọlọ́run ni òun ló mú ẹ̀sìn wá sídìkan ní kọlì ọ̀rọ̀ yẹn jẹ́ òdodo lẹ́nu rẹ̀ tí kìí ṣe ti mùnàbìkì ilà haramallahu alayhi ilà haramallahu alayna haramallahu alayna anabi yẹn ni iná di ìwọ fún anabi sọ fún muhammed kọl muhammadu ni ya rasulallah muhammadu wa ni ẹ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni o afọlá ó kúbẹrù bí anas kí fọ́ẹ̀sítọ́ṣùrù kí ní àwọn èèyàn bá lè máa dùn wípé orí láńlá tó ṣẹlẹ̀ sí wa ní tó bá ní iman tí sàfihì bá dúró anábi ni qal yígan yàtàkìlù anábi ni má sọ àwọn èèyàn ma gbé ara lé wọ́n ma gbẹ́mi lé ọ̀rọ̀ ìhùn nífẹ́ ẹ̀ńdà mọ́wòtì ìgbà tó fẹ́ kú ta azúmọ̀nì láti fi yẹ ẹ̀ṣẹ̀ kú fún ara rẹ̀ nǹkan mọ́jẹ pé ó ní òdodo kan lọ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam kò wá ni kéèyàn náà máa gbẹ́mi lé pé ẹ̀ ẹ́ sí mi nígbà tí ó ọ̀rọ̀ òun jáde tó ní pé láti fi mọ bí ìkẹ́ ọlọ́wọ́n ọba àti bí tàwíìdì ṣe lágbára tó bí ọlọ́wọ́n ọba nìkan kó ṣe bọ́lọ̀ nìkan oṣù lèèyàn ń sìn bó ṣe lágbára tó téèyàn ti ẹ bọ kankan pẹ̀lú ọlọ́run bó ṣe lágbára tó náà ni àdéhìí ń ṣàlàyé so náà ni wàláhì tí ó kọkọ̀ kọ́kọ́ yé wa yékéyéké ní mùsùlùmí òun náà ni kí ẹbọ kó yéèyàn kó yéèyàn ọ̀pá mọ́ ni ó hàn ní kó ìtìmọ̀ pé ẹbọ ni kí o ti ní àwọn pírísìpù àwọn àwọn àwọn tí o máa fi ń dá àmà kí o ti ní lọ́wọ́ kí gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run gbogbo tí bá ti ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tó bẹ lè gbé fẹ́lòmíì ìyẹn ṣẹbọ pẹ̀lú ọlọ́run wa nù tí ọmọ búra ilẹ̀ tí wọ́n sùn rí àbíwò kọ́kọ́rọ́ nì tó bẹ lè ṣe pé èèyàn bẹ lè ní lẹ́nu bẹ́ẹ̀ lásán pé ilẹ̀ tí wọ́n sùn tí kò gbà pé ilẹ̀ ti kankan fún ọ ẹ̀kọ́ kékeré nù amótóbele gbà pé ilẹ̀ yìí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ọkọ̀kọ́ yọ yọ bá nìyàn jẹ́ ìyẹn kúnnú ìsìlámù yẹn yẹn ẹ̀bọ́ lálánà àbíkẹ́ ọmọ ni mo fi àfà lágbẹ́já búra mo fi mo fi àwọn mo fi mo fi séwù lágbẹ́já búra fàlẹ́bí ni man halafa bi ghayri llahi faqad ashrak alẹ́bí ni tó bẹ́ẹ̀ nílọ lè fi nǹkan míì búra tí èso ọlọ́run ń tọrọ ṣe pọ̀ pẹ̀lú ọlọ́run tó bẹ́lẹ̀ nígbàgbọ́ pé tó bẹ́lẹ̀ tí bàbá yìí búra tí ń bá parọ́ bàbá yìí kíṣà ó ṣe ní aburú sí òun ìyẹn ṣe bọ́lá ńlá pẹ̀lú ọlọ́run ọba àwọn tó akọ́ wákẹ́ òbí tó ti gbajúmọ̀ lẹ́nu àwọn èèyàn pé mo fi sí òkè ní búra ẹ̀bọ kékeré nù ẹ̀bọ kékeré nù gbogbo ẹ̀ náà mo tún gbọdọ̀ wáyé jìnà so ní pé ntí anẹ́sọ̀ lọ́ọ̀ sọ́lá ti ń sọ fún wa mi hadithi yìí òun náà ni kéèyàn ó mójútó tàwhídì kéèyàn ó mójútó ẹlẹ́kùn ẹ wú àǹfààní ńláńlá tó ní agbára ju mẹ́bí tàwhídì ní kéèyàn máa bọ́ sínú ẹbọ sòun náà ló fi pàtàkì kéèyàn máa lọ lè wá ọ̀nà láti lọ lè mọ̀ nípa gbogbo tí ń jẹ́ àwọn ẹ̀yà ẹbọ kéèyàn máa ẹbọ àfẹnusọ ẹbọ àfi iṣẹ́ ṣe àfiríkèṣe ẹbọ àdìsọ́kàn gbogbo ẹ̀ náà ni mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí so kódà ẹ̀wọ̀n ń ṣe mí ta ní ń ṣe yọ àwọn ayé ilé ta ní ayé ẹ̀rọ nílé níbo la ayé òun gan wà gan kò yé ju ara ẹ láàmú nam wàkọ́ọ̀lá tọ̀ wàkọ́ọ̀lù ìmáàmù náà wáyé ní pé ìtumọ̀ pé ta asùnmọ̀nì ayé kọ́ọ̀fà mi ìsìnì ẹ̀rú ń bà pé kó agbẹ́sẹ̀ fi kẹ́tìmí hẹ́ẹ́dẹ̀lẹ̀ láti pa ìmọ̀yẹn mọ́ tó náà ní pé bá wàhálì ta kàfẹ́ yìí anẹ́sọ̀rọ̀ sọ́lá ó gbé Mu'az lẹ́yìn ẹwù ìfẹ́lúba tó lágbára bí kí ogun kẹ̀kẹ́ kí ogun kẹ̀kẹ́ torí ṣì máa lànà bí ogun kẹ́tẹ́kẹ́tẹ́ kí o tún wá tó gbé yàn sẹ́yìn rẹ̀ ẹwù ìfẹ́lúba ẹwù bá nẹ́bí sọ̀lá sọ́lá bó ṣe bó ṣe rárá rẹ̀ nílẹ̀ tó lẹ́yìn náà wá tún nígbà tó tún wá tún gbé Mu'az tán kò tún di ẹnu tẹ́lẹ̀ bá gbé yàn báyìí yóò wà fajúrò wà ń sọ lẹ́nu sọ lẹ́nu náà ni ànábì tó wá tó ń ba sáwàdà ànábì tó wá tó kọ́ ní ẹ̀kọ́ ọ̀nà tẹ́kọ̀ọ́ tó wá mọ́ fi ń wọ̀ lákàyàn ànábì tó wá tó ń ba sọ ẹ̀mí ẹ̀ta ànábì pé pé mọ́ázù onínà mọ́ázù mọ́ázù onínà tẹ̀kọ́rọ̀ yóò ti dẹ́tí kalẹ̀ pé kí lè ànábì abẹ́ sọ fún mi òun ni pé ẹ̀dá kan ọ̀rọ̀ tàwọn kéèdì ọ̀rọ̀ ìsìn ọlọ́run ọba nìkan oṣù kájìnà tẹ́ bọ́ ọ̀dọ̀ wa o ọlọ́kọ̀ wọ́n ṣàṣàánú fún wa ó ṣe ní rọrùn fún wa hádà wà sọ́nà mọ́ ọ̀la mọ̀hẹ́mẹ́lì wàhálà ẹ̀lì wà sọ́nà mọ́ ọ̀la. Assalamu alaikum ìbéèrè yìí lọ báyìí ẹjọ́ ṣé súnà ní kí èèyàn máa fi bàtà kírun àbí ìṣẹ̀bẹ̀. alhamdulilayi fífi bàtà kírun ń bẹnu súnà nàbí sallallahu alaihi wasallam kí wọ́n wọ mọ́sálásí wọnú léèyàn wíwọ bàtà wọnú léèyàn ń a ìyẹn ó dípẹ́ lórí bílẹ̀ rẹ bá ṣe rí àyíkú tí wọ́n fẹ́ wọ̀ báyọ̀ bá ṣe rí kí wọ́n rìn pẹ̀lú ẹsẹ̀ kí wọ́n wọ bàtà sí ọkàn tí ó burú ń bẹ̀ kí wọ́n sá ibi ń ṣe ìbáàdà ni à yóò ní kò sí tọ̀ kí wọ́n wá wọ bàtà kírun ìbẹ̀nu súnà nàbí sallallahu alaihi wasallam àtàkùnrin àlẹ́ sọ̀rọ̀ àwọn sọ pé sallu fi ni'alikum ẹ máa kírun pẹ̀lú bàtà yín tó khaliful yahuda àwọn nasọ́rọ̀ ẹ ti kẹ́ fi yàtọ̀ sáwọn yahuda àtàwọn nasọ́rọ̀ tó àmọ́ níbi tí wọ́n bá ti wọ bàtà kírun tó bá jẹ́ pé bí irú lẹ̀ lásán báyìí tó ń dáa àwọn mọ́ṣáláṣí pé wọ́n ti rọ́ọ̀kì wọ́n ti lẹ táìlì mọ́ pé kó ìgbà ni wọ́n ń gbà ìgbà ni wọ́n ń nù sọ̀kí ọmọ wọ bàtà wọ orí ibẹ̀ wọn bóyá nu ilé rẹ mọ bàtà kó fi àbígbà tó bá fẹ́ kírun òkú ara tó burú nu wọ́n tó máa sọ fún yẹn pé ẹbọ́ bàtà yín ẹbọ́ bàtà ẹbọ́ bàtà kọ́lẹ̀ lómi yóò fẹ́ lè tọ́ ń pa tó bá wọ́ bàtà ẹni ní ọmọ ògbó yóò mọ pòṣé ní ká ah, àwọn ọmọkọ́ mọ ní ọmọkọ́mọ ní kẹ́kẹ́ ní ọmọkọ́mọ ní tí ànábì ní a ṣe ó lọ ó dákẹ́ nù àbí kó wá pọmọ pé wá akílódé tí ọ̀gbọ́n bàtà rẹ̀ ẹ̀hẹ́n wá sàlàyé tó ànábì sallallahu alaihi wasallam kò sí mú bí wọ́n sàlàyé fún abẹ́rẹ́ alẹ́ máa fi bàtà kírun àmọ́ tó kàn dání pé tí wọ́n fi bàtà yẹn kírun kéèyàn wọ abẹ́ rẹ̀ tí o bá sí ìdọ̀tí lẹ̀ tí ẹ bá rí pé ìdọ̀tí wa mẹ́ẹ̀kí òun nù wọn pé fi gbólẹ̀ ó sì máa kírun òṣù wọ́n lọ ọ̀hún onígbẹ̀rẹ̀ ni tó wá bí àwọn ọ̀dọ́ tí wọ́n ti rí ní àlọ́ àbí ìgbòho ẹ̀yìn ìwé ẹ̀yìn ọ̀rọ̀ àbí ìlànà wọn àti sílámù wọn àti òfin ẹ̀dá sí ẹ̀rí ìgbé àbí ẹ̀ máa gbé wọn àbá wọn. kò sí tí ọkàn ọmọ tí wọ́n fi pàrọ̀ sí lọ́rùn bẹ̀ àwọn òbí rẹ̀ lè ń bá sọ̀rọ̀ pé ń tẹ́ sọmọ yìí lọ́rùn yìí kò mu o ọ̀nà tó dáa pẹ̀lú àlàyé tó dáa kọ́ra ẹni sọ fún ọ pé káwọn náà lọ lè bi àwọn dókítà lọ síta pé wá dókítà tó wá tọ́ lálàáfíà ká fi pẹ́ dákun kíni kíni yìí ǹjẹ́ ó kíni yìí wúlò fún eyín tó àwọn náà sọ wọn kíni kílẹ̀ ń fílẹ̀ ìsìn tó kò tí nǹkan kó pa kéré kíni tẹ̀ ń so mọ́rùn kò ràn kankan pẹ̀lú ọ̀rọ̀ yín tòun ni pé àwọn ọ̀nà ẹ̀kọ́ ojú ẹ̀jẹ̀ tó kàn kú lára Yorùbá náà ni kọ́lọ́mọdé àṣà wa ọmọ tó bá nílò ẹ̀ lọ́rùn yìí ò ní kí ọmọ gbé ẹ lè gbé sọkọ́lá ọmọ tó bá gbé òbí rẹ̀ lè bí lè fi bóyá ó kórìíra òun ó kórìíra ọmọ òun sọ̀rọ̀ yẹn lè mọ́ ó lè mọ́ rọrùn fún yẹn láti rí àtúnṣe yẹn sí ìlú àràmọ́ tí yẹn bá ń gbé níwọ̀n pa èèyàn fẹ́ràn ọmọ yìí sọ̀rọ̀ tí yẹn bá sọ láti bẹ̀ ọ̀rọ̀ kí ẹ̀mí rẹ̀ ọ̀rọ̀ láti gbàǹtì yẹn wí wallahu a'lam. bákan náà oníbẹ̀rẹ̀ ni ẹni tí ń ṣe ìtúsókè tí wọ́n lé wọ́n fi òkúta sínú tíì bí láti lè fi dá omi yẹn láwọn sí òsì lábẹ́ ẹ̀bọ. nà bí kán ní kíkà fi òkúta sínú tíì àbí kí wọ́n fi kán já òwú sí ọmọlẹ́rí gbogbo ẹ̀ náà superstition náà gbogbo ẹ̀ náà bá fi kẹ́kẹ́ sí yọ̀ lọ yọ̀ lọ tàbí ká ní jẹjẹrẹ múyàn kan ní kọkàn wọn fún wọlé lérí àyọ lọ tó irú omi níta wáyé kí odò mi sí ẹ̀hẹ́ yóò fi ẹ̀tún mọ́ pé ẹ̀kún wọ́n ní kankan ṣe pẹ̀lú ara So, àmọ́ gbogbo mi ní òkúta òkúta àkọ́kọ́ náà kí lóòkúta fẹ́ràn níbi ara omi mo tí lásán àbí kò mú mi lásán yọ lọ tó wọ́n ẹ̀gbọ́n. wọ́n iṣẹ́ àfá súnà wọ́n máa ta ayò wọ́ọ̀tì. ọ̀la ìbéèrè tó dáa ni ìbéèrè tó dáa ni ẹni tí bá ń ṣe súnà àwọn akẹ́kẹ́ tó yẹ kí èèyàn lákìyèsí nípa rẹ̀ ní tí o bá ti ní ìwúlò kankan tó pé ń wéṣì àsìkò yẹn ni wọ́n gbọ́dọ̀ jìnnà sí i kọ́ra ní tí òòrùn tó òòrùn bí ìbá ti ní súnà náà tó pọ̀ kan serious ní gbèsè ayé rẹ̀ ó jẹ́ kí bóyá lúdò lè ọmọ lúdò àbí wọ́ọ̀tì lọ́mọ lórí ta kátó wá ní pé tó lóun tó ń jẹ́ pé òun gbé ẹ̀sìn lé ojú ó ní kò bá mu tó wá pé bóyá bí nǹkan tó yẹ pé tẹ̀ tó mú pé ìdárayá yíò náà ti gbọdọ̀ tó ní limitation gan kìí ṣe kọ́ wá mọ́ ní ọ̀nà lè ń gbá sí tẹ́nísì tó máa kò lókè tó máa bọ́ra nílẹ̀ tó máa pẹ̀lú àwọn pòkí èèyàn tẹ́wàá ní àgbà ah, ọ̀nà àrírí abáyídá rúru ní kọ́ nígbà máa fún ní máa fi márùn ayé ní àdàrú so ọlọ́fẹ́ kan wá nǹkan wá ọ̀nà míì tí ó bá rọrùn fún ọtọ́ ìpó ti ṣẹya sáìsì ìyẹn wéṣà àsìkò yàn àsìkò ìṣẹ́ tí ẹ̀mọ́ lálàsí wà láìláàrù afahsibtum annama khalaqnakum abathan wa annakum ilayna turja'un lọ́rọ̀ ṣe rò pé eré la kàá dá yín fúnlé ayé ni eré la ní kí wọ́n máa ṣe ni so pé wọ́n bá wà nǹkan pé ọ̀fẹ́ máa ṣèdárayá bóyá erógó tiẹ̀ tó ń dárayá fún yàn tó bá ṣe náfìlà dáadáa lóru tó ṣe náfìlà dáadáa gbogbo ẹ̀yìn rẹ ni ọ́ nà gbogbo yẹ̀yí ẹ̀ ni ọ́ sá lọ wẹ̀ ní ìsìn lọ́kọ́ ajé pé mi tẹ̀tẹ̀ ní wọn lọ́mọ ṣèdárayá wọn lọ́kọ́ kó ṣàánú fún yàn kí n sọ pé haram ni tẹ̀tẹ̀ ní ìsìn o àmọ́ káàdì draft kìíní ka ah, èyí ò tiẹ̀ bá mu tó ayò kò tí torí kí ló fẹ́ ṣe fún ara rẹ kò sí nǹkan kò sí àǹfààní kankan tó ti fara rẹ ewu tẹ́pẹ́ nísìnyí nísìnyí yóò mọ ju apá wọ́n mọ ju ẹsẹ̀ wọ́n mọ sí gbẹ̀ yóò lè mú bí ìdárayá kan wá tí ìbá ti kí bóyá wọ́n ń ta tẹ́tẹ́ ń bẹ̀ ó ti yé báwọn sọ wallahu a'lam. bákan náà ẹ̀jọ́ ẹ bá mi ta ìmọ́lẹ̀ sí yìí tí èèyàn bá ń gba tòkè tí èèyàn bá ń gba àwẹ̀ àwẹ̀ ṣé tí tí bá tó àsìkò yẹn kí èèyàn fọ ẹ̀ kí èèyàn sinmi tí ó bá fọ ẹnu ẹgbọ́ sí kò tọ̀ sunna. tí èèyàn bá ń gbà èèyàn lè fọnù kódà bó ti pé lọ́sàn-án náà àbí láàárọ̀ èèyàn lè fọnù kódà èèyàn lè lo toothpaste tí ọkàn wí ni pé kọ́ṣá gbìyànjú kọ́ mọ́jẹ kó ta sí òun lọ́nà ọ̀fun wọ́n jẹ́ kó ta wọn nú tó ti kóhun lè rí bí sọ́ra kọ́mọ́ ta wọn nú sí i bóyá kéèyàn lo búrọ́ọ̀ṣì lásán kò fi fún ẹnu tó ọlọ́run àìlẹ̀ náà. onílòyìn ni please what is the definition of Sufism? sale. tí a bá fẹ́ mọ tàríkù Sufi tàbí atasọ́wọ́f kí tààríf tasọ́wọ́f pé ṣíṣe sófì ọ̀dà kéèyàn lọ sọ́dọ̀ àwọn tí ń ṣe pé kílẹ̀ ń pè kí ni tẹ̀ ń ṣe yìí gan ẹ ṣàlàyé tẹ̀ ń ṣe tẹ́ bá lọ nú tíra wọn wàláyé ẹni rí tó tààríf fífì gbogbo òsì níjọra wọn ilé ilé ní àwọn oníṣúfì àwọn làwọn tó ṣe pé ẹ̀mí wọn mọ́ ilé ilé ní àwọn oníṣúfì àwọn làwọn tó ṣe pé wọ́n wà ní sáfúwájú lọ́lọ́lọ́run ilé láwọn súfí wọn làwọn alùsúfà ilé láwọn onísúfí wọn làwọn tí pé wọ́n ìwà wọn dáa ilé láwọn onísúfí wọn làwọn tó ṣe pé wọ́n máa rántí ọlọ́run gbogbo ilé láwọn ewó ní gángan lẹ́ìsàlẹ̀hún tààrífún jáàmì ọ̀n máa ní ọ̀n kò sí definition yọ kan fún báyìí lẹ́ni jẹ́ súfí ni torí pé kí ni nǹkan tí ò wá látọ̀dọ̀ àwọn yẹnlẹ̀ sọ́láfúnà sọ́ọ̀lẹ̀ ni nǹkan àgbékalẹ̀ rán ni tó bá ti rí báwọn ni ó ti mọ̀ mọ̀ pé irọ́ ni torí tí a kúkúrò àtọ́ pé ìbára tí wọ́n ń lò báyà tọ̀tọ̀tọ̀tọ̀ síra wọn ẹ sì mọ̀ ní pé ìtumọ̀ wọn náà mọ̀ fún mọ̀ kan lẹ́mọ̀ gbọ́ yé mẹ́ tẹ́ bá gbọ́ ọ́ ní fún yín tàrí fún náà bí oríṣi mẹ́fà nìsín àmọ́ tẹ́ bá ń wo máàna rẹ̀ sì mọ̀ ní pé ìkan ni yóò mọ̀ jẹ́ títàrí fún súnfí kọjọ́ra rárá bàtẹ́lì kó tiẹ̀ tàrí ìwùsúfí lára wọn nínú tíra ìrìsálà kòsìríyà alìmọ́mù kò ṣeré náà pẹ̀lú lára wọn súfí ni ó ní àtàsọ́wùf ó ní tí tàsọ́wùf ó ní lóòzù ẹ̀tùn láàsọ́lá ṣùfì láàsọ́ ṣùfì ó ní lásìlẹ̀ fi tí ò látòsí àwọn ọmọ báwọn tẹ gbogbo ìdíyàn lọ́dálẹ̀ sínú ẹ̀sìn alẹ́ ara wọn náà ló wíwẹ̀ bá ń bẹ́ lórí sálà kò ṣeré yà tó lẹ́gbẹ̀ẹ́ kó oríṣiríṣiríṣiríṣi ẹlòmílẹ̀ ní ìmàkanni tó lálẹ̀ ọ̀hún nínú ẹ̀mí àwọn ẹni ọlọ́run ògùn tààrí bẹ́ẹ̀ lérí tààrí kan gbòógì fún ti ń jẹ́ tàṣọwọ́ tẹ́yìn bá fẹ́ fún un ní ti jẹ́ tààrí kan gbòógì ó náà lẹ̀sìn tí àná bí ọmọ rí táwọn sàábò òrírí táwọn sálàpùpù òrírí ó ti sáà tí ń jẹ́ súfínù so wallahu a'lam náà òkè ọ̀la ni lẹ́tọ̀ tẹlẹfọ̀n lágbómẹ́rin fẹ́lágbómẹ́rin ní al-ikhlas